نعم أما بعد فيا عباد الله لقد عرفنا جميعا أن الغاية التي أنزل بها القرآن هو العمل به لقول رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن وعملوا به ولا تأكلوا به ولا تكف عنه رواه الطبراني وصححه الألباني عباد الله وخطبتنا اليوم تدور حول منزلة سنة من القرآن ومما لا شك في أن الله سبحانه وتعالى اصطفى محمدا صلى الله عليه وسلم بالنبوته واختصه برسالته فأنزل عليه القرآن وأمره أن يبينه للناس عباد الله ومنزلة السنة في القرآن أولا وهي المصدر الثاني لقوله سبحانه وتعالى وإن تنزعت في شيء فردوه إلى الله والرسول إن كنتم تحمنون بالله واليوم الآخر ثانيا أن الله أنزل القرآن مجملة وسنة تبين مجمل القرآن قال سبحانه وتعالى واقموا الصلاة وآتوا الزكاة واتعوا الرسول لعلكم ترحمون ولا تجدون ولا تجدون في القرآن عدد ركعات وكيفية الصلاة وغير ذلك ثالثا أن سنة تخصص عام القرآن قال سبحانه وتعالى يوصيكم الله في أولادكم للذكر مثل حظ أطيين وجاءت سنة خاصة هذا العام قال رسول الله صلى الله عليه وسلم لا يتورث هال ملتين ولا يرث مسلم كافرا ولا كافر مسلم رواه الترمذي رابعا السنة تقيد مطلق القرآن قال سبحانه وتعالى قل لا هجد فيما أوحي إلي محرما على طاعم يطعمه إلا أن يكون ميتا أو دم مصفوحا أو لم خنزير فإنه رزق وفسقا هيل لغير الله به ثم جاءت السنة فحرمت أشياء لم تذكر في هذه الآية قال رسول الله صلى الله عليه وسلم كل ذناب من السباح من السباع وكل ذي مخلب من الطير حرام خامسا أن سنة تفسر القرآن قال سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال الصحابة أينا لا يسلم نفسه فقال رسول الله صلى الله عليه وسلم ليس هو كما تظنون إنما هو الشرك هذا أقف الله أبا عليكم في الله أولي أجيجة تارك كما با نبوى محمد صلى الله عليه وسلم جدبي a ti ṣe ṣe àlàyé síwájú ní ìjẹjọ nípa manzilatul Qur'an fi hayatil muslimin ipò wo ni al-Qur'an karim ipò wo ló wà nínú sẹ̀mí àwọn tá a jẹ́ mùsùlùmí àìsàn jọ náà pé àfi ká fi sí ipò tọ́lọ́wọ́n bá fi sí. nínú àwọn nǹkan tá a ṣàlàyé òun ni pé òun ni al-masdar al-awwal ibi táwa mùsùlùmí ibùsẹ́rí sí wa àkọ́kọ́ alukuhanu ni níbi kíni nígbà wo òun ni táwa fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí ọ̀rọ̀ nípa alámọ̀rí ayé wa tí ò ní kan ṣe pẹ̀sìn bọ́yẹ́lé yẹ́tọ́ láti ṣe àbí ò lẹ́tọ̀ ó lẹ́tọ̀ láti jẹ àbí kò lẹ́tọ̀ kò síbi táwò ọ̀tá jẹ́ mùsùlùmí àbí ká lọ́nu kò hání bákan náà àti àlàyé alukurhan tá a kọ́nà ọba sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ó ní gọ́ọ̀yà ó ní ìdí pàtàkì tọ́nà ọba tó fi sọ alukurhan kalẹ̀ tọ́lọ́wọ́n bá sì sọ àwọn ìdí pàtàkì yìí kí làwọn ìdí pàtàkì náà òun náà ni kó máa jẹ́ òfin fún wa olúwa ní ẹni tó bá mú alukuhan tó tẹ̀lé òfin rẹ̀ ọlọ́run ni wàlá yadullu irú ẹni bẹ́ẹ̀ ò ní sọnù wàlá yasqa kò ní sọnù láyé torí tí ń tẹ̀lé lánàá alukuhan wàlá yasqa kò ní sẹ́rí burúkú lálẹ́ kìyàmà àmọ́ gbogbo ẹni tí ò bá máa lò òfin ọlọ́run ọba tí ń bẹnu alukuhan yẹdúlù fi dúnìyà wọ̀nyẹ́ ọ̀fìlà yóò sọ̀rùn láyé látara sọ̀rùn láyé òní yóò wá fa sábà bí ìṣeré ibú lálẹ́ kìí àmọ̀ fún eléyìí ó ní àti àlàyé fúnra wa ní ìjẹ́jọ́ àmọ́ gẹ́gẹ́ bí oore tọ́lọ́wọ́n ọba tó ṣe fún àlùmọ́ ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn ìwé tọ́lọ́wọ́n bá fún àwa tó jẹ́wọ́ òfin wa méjì ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni hadith èyí tá a mọ̀ sí súnnà òun làwọn máa ń tá à ń sọ yìí wàhíyá alhadith ìkàtà àgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni hadith ipò wa ni sunna nabi sallallahu alaihi wasallam ay qawluhu aw fi'luhu ipò wo la tò sí sunna nabi ibo la fẹ́ tò sí nínú sẹ̀mí ara ta jẹ́ mùsùlùmí àti ìbátan tí ń bẹ láàrin súnà nẹ́bí sallallahu alaihi wa sallam àti alukumani kẹrì lónìí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn wọn ò lágbọ́yé nípa ń tàn pé súnà bẹ́ẹ̀ bá pè nǹkan súnà fáwọn èèyàn àfẹ́ pera yín ní alùsúnà àwọn oníkìlọ̀ à ń sọ yìí gbogbo alárùsúnà gbogbo àlàńtẹ súnà àwọn eléyìí ò mọ rúsùn tá ń sọ ọ́ ìbá ń gbáwẹ̀ Ramadan náà àti ń gba mọ́dé àti kìíní ìbá ń sẹ́gbà ń sáwọ́ ìtumọ̀ súnà táwà ń sọ kíkọ́ jẹ́ hálù súnà ó ní kọ́ máa fi súnà nẹ́bí sallallahu alaihi wa sallam kọ́ mú gẹ́gẹ́ bí ìwé òfin rẹ̀ النبي صلى الله عليه وسلم أعطيت القرآن وأعطيت مثله معه أنواق من القرآن láti máa lò gẹ́bí ìwé òfin wọ́n sì tún fún mi ní nǹkan míì tó jọ alukuhani kẹrin nǹkan tí wọ́n fún tó jẹ́ nǹkan míì òun náà ni sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ipò wo ni sunna wa ipò tí sunna anabi sallallahu alayhi wa sallam kó wà àfi kó jẹ́ pé ká fi sí ipò tọ́lọ́mọba fi sí tá a bá fi sípò tọ́nà bá fi sí alhamdulillah àgbàdùn tẹ̀mí ayé wa bàbá wa gbé kúrò níbi ipò tọ́nà ọba tó fi súnà sí adarán ànígbàdùn tẹ̀mí ayé àkọ́kọ́ kò tọ́nà ọba tó súnà sí èyí tá a mọ̀ ní hadith táwọn kan mọ̀ sọ pé ṣèbí ọ̀rọ̀ ànẹ́bì ni tìbọ́rà nẹ́bì ni jẹ́ pé business ilé àwùjọ ti wá nu tìbọ́rà nẹ́bì ni ìwọ̀n fẹ́ jọ pé kéèké dẹ́dẹ́ lọ́ra nẹ́bì ìyàgbọ́yé burúkú lélẹ́yìn jama ṣèbọ́rọ̀ ànẹ́bì ni ìwọ̀n ń fún wa nítumọ̀ pé ọ̀rọ̀ ànẹ́bì ṣe dandan nù àkọ́kọ́ nù ṣèbí súnà ànẹ́bì ni ìwọ̀n ń fún wa nítumọ̀ pé àsọ̀rọ̀ ànẹ́bì ò pàtàkì fún wa bọ́rọ̀ ànẹ́bì bá ti pàtàkì ẹni tó lọ́rọ̀ ó ń gbó pàtàkì lánàá ànánà ni mo kàn bá wọn kan ẹ̀ mọ́ bí tán sọ̀rọ̀ dé o ẹ̀ mọ́ tí wọ́n ń fa láàrin ara wọn àmọ́ gbólóhùn tí mo gbọ́ lẹ́ni tó sọ̀rọ̀ gbẹ̀yìn tó sì jẹ́ ọ̀rọ̀ gbẹ̀yìn ó jọ orun tán kọ̀ báyìí náà ni pé sọ̀rọ̀ ànábì ṣe dandan ni àbí èsì dandan ẹni wọn á fèsì pé ìgbà tó ń sọ pé àwọn kan wá sọ bá ń nì ìdí mi wá gbọ́ ni pé tí Bukhari ìyẹn president tó bá ní ẹ má jáde lọ́jọ́ báyìí ẹ gbọ́ ọjà síta wọ́n lè jáde ìbéèrè tó béèrè tọ̀hún náà nù kò fèsì o torí kò lé sínú káwá wò pé ṣé president wa àtànẹ́bì àwọn méjèèjì ta ló pàtàkì jù wọ́n rẹ̀ ti fèsì èyí òní èyí òní jẹ́ mùsùlùmí àbíkọ́ sọ pé ànẹ́bì pàtàkì jù president wa lọ kọ́dà gómìnà tí gómìnà wá sọ fún yín pé ọjọ́ sátọ̀dẹ̀ wọ́n sì máa ń sọ fún yín látago méje sago mẹ́wàá ẹ̀gbọ́n jáde kí ní jẹ́bà àwọn alápọ́tímẹ́ǹtì kọ́dà afẹ́sẹ̀ nìkáwù seven to nine tẹ́rí ìgbẹ́la fi Seven ìta àti ṣiṣẹ́ wàláì sọ́jà wà fi tún yín kánbẹ́ ẹ̀yin kò ní tẹ́wò ẹ̀ kẹ́ ń dìde sí ẹni bó bá ti ẹni bá ti jáde yóò before seven yóò wà lọ́mọgbó yóò wà wọlé ní ní àárín aago mẹ́wàá tèèyànnú subhanallah bí àwọn sọ̀hábà bí wọ́n ti máa ń bá nẹ́bí lò láyé nù nígbàtà náà bíbẹ̀ láyé wọ́n ti máa ń bá lò lọ́rùn ànẹ́bí ò ní ní kí wọ́n ṣe nǹkan káàkó tàbí ọmọ ṣe kìíní ànẹ́bí ni ah, ah, ah. lọ́wọ́ múra kankan bá ọ̀rọ̀ ànẹ́bí lásọ di bàbàrà tìbí súnà ni gbogbo ata máa ń sọ bẹ́ẹ̀ ẹ ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ burúkú gbà ni ọ̀rọ̀ burúkú gbà ní. alukurani súnà tá à ń sọ yìí òun ni almasdaru asani inú kò tọ́nà bá fi sínú ibùsẹ́rí sí kejì àwa tá a jẹ́ mùsùlùmí ibùsẹ́rí sí àkọ́kọ́ wa òun ni alukurani ibùsẹ́rí sí kejì òun ni súnà nebà Muhammad sallallahu alayhi wa sallam kí ni ìdí ọlọ́run bá sọ́nà Al-Qur'an Al-Karim ó ní wa in tanaza'tum fi shay'in tẹ́ ẹ bá ń ṣe ìfàǹfà tẹ́ ń jiyàn fi shay'in níbi nǹkankan kò bá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ńsẹ̀ ìfàǹfà lé lórí kò bá jẹ́ ọ̀rọ̀ tẹ̀mí ayé yìí bẹ́ẹ̀tì láyé léyìí tí ó rò pọ̀ mẹ́sìn lójú tí òun lè ń ṣe lè ń pàmọ́ra yín lọ́wọ́ ọlọ́ni ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má dààmú ara yín ibi tẹ́ẹ̀sẹ̀ rí ti pé fáwù dúhù ọ̀rọ̀ tẹ́ láàrin ara yín ò ní ẹsẹ́ rẹ̀ padà ila Allah lọ́sọ́dọ̀ ọlọ́run wà ila Rasul àti kókẹ́ ẹsẹ́ di rẹ̀ padà sọ́dà nẹ́bùwà Muhammad in kuntum tu'minuna billah wal yawmal akhir. bọ́wọ́ pé lóòótọ́ in tẹ́ ń wíwù ni tẹ́ ń nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ sì gbà kí àlìkí àmà ń bẹ in ń bá ń fà láàrin ara yín kí lọ́lọ́run sọ fúlà nábì sọ ni ó ti tán kò sọ̀rọ̀ mọ́ sórí bẹ́ẹ̀ lónìí jọmọ́ ìtẹ́mọ̀ rí táwọn èèyàn mọ̀ sọ pé ṣéwù sọ ṣéwù kọ́lá ṣe ń pàtàkì jí sọ́dọ̀ rọ̀ sílọ ọ̀rọ̀ tí wáyà láàrin ara wọn ọ̀rọ̀ á fi bàtà kírun a ní fi bàtà kírun inú wa ká mọ́ra lẹ́rùn jọ́nà èyí tó dúró ló pé a lè bàtà kírun òun máa ń gbọ́ wà sí àwọn afásùn náà òun ò kéwù èyí tó wá dúró ló pé bàtà kírun kẹ̀ bàtà kẹ̀ kì í ṣe dùn bàtà yìí àti pé kò sí ń jẹ́lẹ̀ gan òun lòun kéwú tiẹ̀ ẹgbẹ́ àwọn tàbí dàwùjọ yìí lẹ́nu mo wá bá wọn lẹ́nu ẹ̀ mo wá lò tọ́ ni mo wá kó tẹ àdéṣe àdébà fún wọn ànẹ́bí kọ́dà ànẹ́bí bàtà kírun pẹ̀lú sèṣí báyìí kọ́dà táwọn sọ̀rọ̀ náà mo kà àdéṣe náà fún oníláyéláyé àbátakẹ́ èmi ò lè gbà yín lọ́wọ́ yín o ok wọ́n á ní mo ti mọ̀ ọ́rù yín mo sọ yín sẹ́mi ni o ẹ̀yin yìí kàn ń sọ fún ẹgbà nẹ́bì ni ẹgbà nẹ́bì gbọ́ àtọ́lọ́ ó sì láwọn tẹ́ gbà tẹ́ gbà gbọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti wọn láwọn tẹ́ gbà gbọ́ pé kọ́dà bọ́lọ́ bá sọ̀rọ̀ báwọn eléyìí bá sọ̀rọ̀ tẹ́ni yìí wọ́n mú wàláì àbí mo rẹ́ tó sọ ọ́ bẹ̀rẹ̀ ni o níjọ́ tá a sọ̀rọ̀ a sọ̀rọ̀ fọ́tò pẹ̀lú àfààfààfà arínú àdìsí arínú àdìsí tó bá yarí ọlọ́wọ̀n gbà kílódé onítorí pé sí kàmọ́dì ní òsọ́ àti ṣé wàá dámà báwo lè bá wáyé ńkọ́ tí ṣé wàá dámà bá wáyé ńkọ́ kọ́lọ̀ lẹ́sẹ̀ bí ayé rẹ̀ subhanallah mo wá sọ bẹ́ẹ̀ ní ìjọ́ náà pé kọ́dà sheikh adam àwọn náà sọ sínú tíra àwọn pé kò lẹ́tọ̀ọ́ ọ̀pẹ́ ó lẹ́tọ̀ọ́ kékeré fi bàtà kírun ẹ̀

ó ní bọ́ lọ́wà wọ́n á sọ fún wá ìkọlọ̀wò náà ọkọlọ̀wò náà tó bá sọ ló tó gbà kọ́dà ká nẹ́bí sọ jẹ̀mọ́ ọlọ́run ò bí àfà sípò ní الإمام مالك رحمه الله تعالى ولكل يؤخذ من قوله ويرد إليه Imam Maliki ó ní kò sí bí ẹ̀sẹ̀ lè kéwú tó kò sí bí ẹ ṣe lè nímọ̀ tó tọ́ ń gbọ́ sí erí yóò kọ́ fún mi kọ́ òlì a máa rí ìta máa gbà mọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ẹgbà ìwọlé ó a sì máa rí ìta nígbà táà ní àfẹ́ yìí ṣe ilẹ̀ sọ́ọ̀hìn ó ní gbogbo èèyàn a mọ̀ rí ìta gbà náà rẹ̀ include àwọn sọ̀hábà náà a sì mọ̀ rí ìta nígbà náà wọn ó tẹ̀ sáwọn sàábẹ́ náà à ń gba àwọn sọ̀hábà míì àtìgbà mi lọ́wọ́ wọn. ẹni tí a tó bẹ́ẹ̀ a sí akọ ní tó bá sọ ó ti ọlọ́run o kò ti ọlọ́run o òun lè ti ń bẹnu sàárè yìí ló mọ̀ kí wàá tọ́pa sínú sàárè ànábì ìjọ náà ó láti ti ń bẹ́yà kọ́wà nẹ́bí bá takọ ọ̀rọ̀ sheikh adam a fi tí adam a sọ ẹgbẹ́ kẹrin kànábì láàmù gbogbo àwọn àfẹ́ẹ̀sì láyé bá ti máa ń sọnu tí adam gbogbo ọ̀sẹ̀ lè lójú ayé wọn wọn gbọ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ láyé láyé kò sẹ́n tó tó láti sọ. jàmáà ipò àkọ́kọ́ òun ni ó máa jẹ́ ibùsẹ́rí sí wa gbogbo ń tábà tí ń fà láàrin ara wa ó lẹ́tọ̀ọ́ àbí ó lẹ́tọ̀ọ́ ṣé ká ṣe é àbí ká má ṣe é wàláhì inú súnà ni ọ̀rọ̀ ti dàrú òní púpọ̀ wàláhì à ń ṣàlàyé ká sọ mùsùlùmí ọkùnrin kó mọ̀ kọjá kókósẹ̀ gbogbo ń tọ́ bá wọ̀ bá àjágbádá lọ́wọ́ ni wọ́n lọ́mọ lè dá lásọ kọ́mọ̀ kọ́ya kókó sẹ̀dé kò bá jẹ́ bá lọ wọn ní kọ́mọ̀ kọ́ya kókó sẹ̀dé àwa kàfa àwọn àkànjọ náà àwọn afẹ́ máa lò nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà tẹ́pẹ́ wọ́n yéésà tọ́lá wọ́n yéésà ọmọ tọ́lá wọ́n eléyìí ò ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn ò kẹ́kọ̀ọ́ ẹ̀sìn o kọ́dà ó láwọn ilé kéwú tí wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ bá ti dọ́rẹ̀ sí lẹ́wọ́n náà ah, kéwú làwọn akọ yín àyín àwọn akọ yín lẹ́sìn kí wọ́n ní kéwú kí lẹ́sìn àgbákò mẹ́lá àwùjọ ibà ọ̀pọ̀lọpọ̀ lé kéwú lónìí wà wọ́n lára bí kò sí tó pẹ̀lú ẹ̀sìn ní tẹ́bi mọ̀ àti wọ́n tí ò bá dún lẹ́mí rẹ̀ dáadáa àwọn nǹkan tí ẹ̀sìn faramọ́ káṣe tó yẹ pé ọ̀ràn yẹn ń lẹ́sìn wa ìwọ tó bá gba tí mo sọ yìí wọ́n ọkàn rẹ pé irọ́ ni kò sí lẹ́gbẹ́ tó sọ bẹ́ẹ̀ a ní dákọ̀ lẹ́kẹ́rù kan yà yìí àmọ́ àwọn lẹ́kẹ́rù aláṣọ búlù ọmọ rẹ bá ń lọ bẹ̀ ní kọ́lọ̀ ní kọ́ọ̀bù lọ ọmọ rẹ kó bá ti bà lọ́gọ̀ sọ pé ó lára àwọn nǹkan jẹ́ pé tí mùsùlùmí gbọ̀rọ̀ sí ń dá gbọ̀rọ̀ gbà tí mùsùlùmí gbọ̀rọ̀ takò ọ̀rọ̀ wọn ní kọ́ọ̀bù tí ẹ bá takò ó ti di gèfèrí tí ẹ bá ní kò sí tán pè ní nìkọ́ọ̀bù nìkọ́ọ̀bù kọ́ nìkọ́ọ̀bù ni káfíìn lè tàn wọ́n ní kọ́ wọ́n yẹn ló lọ lọ́wọ́ wàláì wọ́n kàn ń talẹ̀ béèrè padà èmi lámì náà àmì náà o mo wà ní àwọn àlùdájú èdè rẹ ti dàrú ó yá sí ibi àwọn ti tí wọ́n sì ṣe ń blala tó wẹ́ pẹ́ ọ̀gbà bẹ́ẹ̀ àwọn tí wọ́n àpọ́dà ní kó lè ọmọ rẹ̀ tí ẹ bá lọ oníkó lọ pẹ̀lú sùsáàk ní sùsáàk kí sókòtò rẹ̀ kó wá bọ́sà ní kó sí àyí kó lọ àwọn ilé kí wọ́n lọ́pọ̀ blú ni kó lọ bẹ̀wò kó wá gbé lọ́bà wọ́n ní kí ló sí ọ wọ́n lù ní wọ́n lù gẹ́ àwọn eléyìí ọ̀rẹ́ tí ó kàn wọ́n àwọn akàdìsí pé aṣọ mùsùlùmí ò gbọdọ̀ kọjá kókósẹ̀ wọ́n hadisi àdísì bẹnu Bukhari anabi sallallahu alaihi wasallam ori abdullah ibn umar ori tí ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn ó ní ya abdullah eri fa izara sọ adé sókò tó rẹun fa sókè àwọn èèyàn jẹ anabi yàn pé kí máa béèrè báwọn mo bá lánàbí ọ̀sẹ̀ nǹkan méèkì béèrè pé kọ́kọ́ máa tẹ́ mi ha wàláì wọ́n ebéèrè o àwọn mọ̀láìkà àwọn àwọn àwọn sọ̀hábà lè ṣe wọ́n lè ṣe ìgbárò fún ọ. ànábì ni wọ́n ṣe nǹkan ìwọ́n bèèrè pé kí ló dé abdullahi sọ́kè lọ́ọ̀kan ni ànábì ni zid ń fà sí ó tó fà èwo ló kàn án zid tó fà sí ó tó fà ó bá ní wọn ó bá ní ó bọ́sọ̀kò tó ń di wàláì yóò bọ̀ kò ní bèèrè kí ló dé ọ̀fi ní bọ̀ náà yóò kọ́kọ́ bọ̀ náà àwọn tó ń bẹ̀lẹ̀ bí Abdullahi jọ náà wọ́n wá ní ilà ayna ya Rasulullah mo ní ó fàdé Abdullahi kò béèrè o mo ní ó fàdé wà nẹ́bì ó ní ilà ansọ́ọ̀fì ṣàkọyìn ìdájí ojúgun ló ibi tẹ́ ká aṣọ mùsùlùmí ẹdẹ́nu nọ́mà tó ẹ pé ọ̀rọ̀ ta fẹ́ sọ lẹ́yìn rẹ̀ káàní ẹ̀rù bá fi lè sọ ni bó bá fi lè bọ́ sẹ́lẹ̀ kókó sí ọ bá bọ́ sẹ́lẹ̀ ojúbu lásán di àbúdọ̀ náà alẹ́bi ní àmọ́ òfàlà haraj fàlà haraj kò sí ẹ̀tẹ̀ fún ọ mà bẹ́yìnà kàbẹ́yìn tó bá lọlẹ̀ ju ìdajì ojúgun lọ ó lọlẹ̀ ó lọlẹ̀ fá ó fi wá dé àárín kókósẹ̀ méjèèjì anabi wa ma asfal min al-ka'bayn min al-idhar fi an-nar fi an-nar idha qala rasul fi an-nar kana ibani fi an-nar digba ko lo sọ pé fi an-nar ni ogbo oda ote èyàn lè wọná dáadáa nítorí pé ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ kọmọlẹ́ ìpé tí mò ń kírun àwọn sọ́bà ní sọ fún àwọn tó dájú ọlọ kọ́gbẹ́ ànẹ́bí àtẹ̀mí náà tí mò ń kírun èmi sọ́bà mọ̀ ní àbọ̀ òrí mi dáadáa ọmọ umaru ọmọ umaru kiri sórí bẹ̀rẹ̀ mọ́lọ́ ní jama àdìsí la kà fọ́mà yìí òun fẹ́ lò bí yín sẹ́ni kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ́ di tẹ̀bílì gìbò àní mùsùlùmí ìdáwọ́ tó lè mùsùlùmí tó wá ní ìdáratù tẹ̀bùlíkì ni ànábì ní ìdáratù muslim kò ní ti tẹ̀bùlíkì mùsùlùmí ni àbí wo kéṣe mùsùlùmí ni ó ní lọ́pàá àwọn afáàtó tún bọ́ bá wọn kó fún wọn ẹ ṣe máa ń dakẹ́rù báyìí ó lọ́ọ̀tà náà bí sọ yìí ní sin àkọ́kọ́ náà tún ni bó bá wù ọ́ kọ̀ ṣe bó bá wù ọ́ kọ̀ má ṣe pọ́ǹtì àkọ́kọ́ nù ibi súnà ni tí èsì ni kùhán sáré kùhán lọ ti wá rí ní ti àgbà lọ́wọ́ rẹ̀ irọ́ ni o kò torí ó wà ní kùhán pé ká ṣe bẹ́ẹ̀ ọlọ́ni wà máa tẹ́kùn rọ̀ṣúl gbogbo ń tẹ́ ànábì bá mú wá fún yín tó ní kẹ́yìn máa ṣe tó payín láṣẹ rẹ̀ fàkùnzúù ẹgbàá ẹṣẹ́ wà máa náà ó wà ní Qur'an ìtàlẹ̀ ìbánikẹ̀ máa ṣe máa ṣe ànábì ní ẹmọ́ ìdí kí sókò tó yí kó kọjá kókósẹ̀ olówà ní Qur'an ní ìbọ̀ta ní nǹkan wa sókò tó gẹ́lẹ́ ọmọ ìlàbí ọ̀rọ̀ kejì tó burú tó tún lọ ó ní sókò tó wọ́n ní yóò wọ̀ náà àpọ̀ ṣòkòtò ní kèéṣe ẹni tó wọ́n ṣòkòtò ṣòkòtò wọn náà lálẹ́bí wa mọ́ra kan tó bá wọn ìgbà kọ́kọ́ àtayé ṣòkòtò bí jóná pọ́pọ́ ṣòkòtò àwọn iná tó padà kẹ́yìn rẹ̀ iná ni jẹ́ kí ṣòkòtò wọn bá jóná lálẹ́bí wa ànábì wọn ti ṣe mọ́nu. jama wallahi alazim bí ẹ bá jẹ́ mú sí rodo gbogbo tó bá tẹ̀lé nù sẹ́mi ayé wa ọlọ́ọ̀ni ẹ máa dá padà sínú súnà níbà Muhammad sallallahu alaihi wa sallam anabi sallallahu alaihi wa sallam ó tún sọ òní taraktu fiikum amrayn mo fi nǹkan méjì ilẹ̀ fún yín lan tadullu ba'di ẹ̀ ní sọnù tí n bá kù láàrin yín máa tamassaktu bihima lópin ìgbà tẹ́ bá ti méjì lọ́wọ́ dáadáa tẹ́ lónú tẹ̀mí ayé yín. bẹ́ẹ̀ bá méjì lọ́wọ́ ọkọ ẹ sọnù níṣẹ̀mí ayé yín ẹ ti sòfò ọlọ́mọdé asòfò àmì òràn kíni àmì òràn àbọ̀gbọ́ wọ́n lẹ́ni wọ́n fẹ́ wọlé rẹ wọ́n lẹ́ni tí ò bá kú wọ́n lẹ́ni tí ò bá kú ní inú ilé yìí o àáwò olè lérí ni o awu ole rẹ ni o tí ó sì kú ẹrù rẹ jáde àápagbo ẹrù rẹ jẹ ni o ọlọ́run jẹ́ kẹ́rù yín sófò ọ̀wá kú mẹ́ ọ̀sìkẹ́rù rẹ ẹrù ló ṣòfò àmì lásán kọ́ ẹ béèrè pé kí là nẹ́bí sallallahu alaihi wasallam kí ló lòun filẹ̀ fún wa. tá a bá ti gbó dáadáa lórí àní ṣòfò láyé anẹ́bí ní kitaballah ìtàbàlọ́ àkọ́kọ́ alukur'an kẹrì òun ni mọ́sílára àkọ́kọ́ wọ́sùnẹ́bì wọ́sùnẹ́bì àti súnnẹ̀mí alẹ́ Muhammad àti súnnà nẹ́bì súnnà nẹ́bì kú ní pé tẹ̀bí súnnà ni àwọn sọ́ábò lòpọ̀ lọ́nà bí báwọn bálẹ̀ bá ti pàṣẹ fún wọn wallahi wọn mú ni anẹ́bì ṣe kútùbà lọ́wọ́ lọ́jọ́ kan àwọn kan wá dúró gẹ́gẹ́ báyìí anẹ́bì wọn sọ fún pé ìgìlísù ẹjọ́kọ́ Abdullahi ibn Mas'ud wọ́n fẹ́ wọlé lásìkò náà àsìkò gẹ̀ẹ́dẹ́gbà tánàbí ní ìjìlísù òun tẹ́ ẹ̀dẹ́nu ọ̀nà ń gbọ́ ìjìlísù àjálàsà ń gbọ́ ìjìlísù ó sì jòkó bẹ́ẹ̀ kálẹ̀yìn ni kílẹ̀ yóò sọ bí bá ti ẹ̀ jòkó èyí tó tó fẹ́ gbọ́ fálẹ́bí lẹ́nu ló bí bá ti ẹ̀ jòkó ní ṣe kí ni ń wọlé náà ẹnu ọ̀nà títí ń gbọ́ ni pé ẹ jòkó ànábì ní kí ló dé ìwọ kọ́ àwọn tó dúró làǹbá yìí nà bó ti yẹ ká máa lò pẹ̀lú ọ̀rọ̀ ànábì Muhammad nìyẹn sallallahu alaihi wasallam so ipò àkọ́kọ́ tọ́lọ̀ tó súnà ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ọba tó sí òun náà ni ká máa sẹ́rí síbẹ̀ òun ni bùsẹ́rí kejì àwọn tá a jẹ́ mùsùlùmí ọlọ́ni yàrá ẹlẹ́dínà amanu la tuqaddimu bayna yadayi Allahi wa rasul àtàyínà jò ní gbogbo tẹ́ bá ṣe ẹ má ṣe bí fọ́ ọlọ́run àtànẹ́bì àtànẹ́bì kí lànẹ́bì fẹ́ lórí ọ̀rọ̀ yìí bó ti yẹ ká máa lò nù gbogbo tá a máa ṣe ló tẹ̀lé ayé wa kí lànẹ́bì fẹ́ lórí ẹ̀ àbí ká máa ṣe lórí fífi ànẹ́bì àgbọ̀ fi tàpá ní Muhammad eléyìí ní sọ wá di mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́run ọba wa sallallahu wa sallam. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم أدى طفل وبا عليكم يا الله أولي أجيجة الله كما با نبى محمد صلى الله عليه وسلم نبي خطبة على قطاع عن سيالله يفنى ونقايكو في سنة نبي وا nínú sẹ̀mí àwọn tá a jẹ́ mùsùlùmí bákan náà ipò wo ló wà àti bátan tí ń bẹ láàrin wọn àti alukuhan a ti ṣàlàyé ipò àkọ́kọ́ òun ni ibùsẹ́rìsì kejì wa ẹlẹ́ẹ̀kejì alukuhani karim ọlọ́run bá sọ alukuhani kalẹ̀ fún anabi muhammad lẹ́yìn ìgbà tó sọ alùkọ́lẹ̀ kalẹ̀ fún ànábì fa'amarahu subhanahu wa ta'ala an yubayyinahu inna ọlọ́ni wa ànábì wọ́n fún sọ̀kalẹ̀ yóò ìwọ náà máa fi àlàyé fáwọn èèyàn máa fi àlàyé ẹ̀ kìí ṣe kíkà lásán àwọn tọ́lọ̀ wọn bá sọ alùkọ́lẹ̀ kalẹ̀ fún lárúbáwá ni wọ́n tòun ti bá ṣe gẹ́ lárúbáwá náà wọ́n nídìí àlàyé lábọ̀dọ̀ wọ́pọ̀ jẹ́ ànábì gbogbo ẹni tó bá sọ pé a nídìí súnà àwọn èèyàn ti pé sí méjì lórí ẹ̀ àbíká ní mẹ́ta àwọn kan dúndò pé kò sí tán pè ní súnà hadith kò sí tán pè bẹ́ẹ̀ àwọn eléyìí ni wọ́n pè ní alukuraniyun nínú àwọn tí wọ́n ní ròrí habibul markaz òun náà ní ròrí àwọn ní wọ́n ní àníbi hadith kò sí tí tó súnmọ́ débẹ̀ àìkẹ́kọ̀ọ́ yanjú àìmọ́mí ẹ̀kọ́ dákàn àìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí kéèsì gbogbo ẹgbẹ́ lọlé kéwú ló lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú àwọn nǹkan tó yẹ kó yí àlùmọ̀ ìsìn kéèsì gbogbo ẹni tí ń lọlé kéwú ló lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ilé kéwú kan mẹ́lẹ̀ yìí wọ́n lọ́dà àgbẹ̀ ìtọ́lẹ̀ kan náà fílásọ́fì làwọn lọ kọ́ mẹ́ wọ́n pọ̀ dáadáa wọ́n fẹ́ mọ ilé kéwú bẹ́ẹ̀ àbá kò lórí àyíkọ́ ábè lọ́ọ̀rẹ́ ọ́ àsọ̀kọ eléyìí eléyìí fílọ́sọ́fì ni àwọn náà ti máa ń sọ bẹ́ẹ̀ ẹlòmí lọ kéwú fọ́lánlẹ̀ lárúbáwá nítorí ọkọ́ geography wọ́n ti fi lárúbáwá kọ́ geography ẹlòmí ti lọ kọ́ kẹ́rìbíyà ló lọ kọ́ education ni bóòlù àti kọ́yàn nítorí ọkọ́ nù ẹ lè máa bẹ́ẹ̀rẹ̀ eléyìn lálàmọ́ rí ẹ̀sìn fọ́nà kan bẹ ní happy friday òun tiẹ̀ òun gan ni mufti gbogbo gbọ́lọ̀ sí lọ́rọ̀báwá yóò ní gbàtà wà ní jíptì gbàtà wà ní jíptì gbogbo gbọ́lọ̀ sí lọ́rọ̀báwá wallahi alhabib sọ́rfù àti education àwọn ilé yóò ní ìdíkẹ́ lórí rẹ́díò àdéhùn tálíwọ̀ ìkẹlẹ̀lẹ̀ òun ni wọ́n sọ pé ẹni tó yíò máa sọ fún wa pé kẹ́yìn tó lè dún wájú wa níwájú yìí kó mọ̀ ṣe wá sí ó gbọ́dọ̀ wọ́n ní pọ́sìtì wọ́n ní ìwọ́gbọ́ pọ́sìtì lórí kíni lórí islamic study irú islamic study wọ́n ṣe ìtàn kọ́lẹ̀ èyí tó rí ìtàn kọ́lẹ̀ yóò bí ẹ bá pè islamic study fún àbọ̀wá di má kó di professor islami sọ́ọ̀dì kẹ́kọ̀ọ́ gbogbo professor rẹ̀ náà ìlú nàìjíríà ilẹ̀ ló ti kà á kò lè dá sọ́rọ̀ ẹ̀sìn ẹlòmí ò wá ní pọ́sìtìfì lọ́wọ́ ó lè dá sọ́rọ̀ ẹ̀sìn dáadáa tó bá jókòó di àwọn àfẹ́ ẹ̀sìn àwọn tí ó pé ilé ìwé làwọn lọ wọ́n lọ jòkó sálùkọ́ àwọn àfá àbí àwọn ṣépì àjíyà wọ́n sì ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n ń kẹ́kọ̀ọ́ wọ́n wá di bẹ́ẹ̀ wọ́n di àfá tó ọ̀rọ̀ ni ìgbé sọ̀rọ̀ sọ̀rọ̀ bí dáhùn pààyàn ni pé kìí ṣe gbogbo ẹtí máa ń lọ lé kéwú ló ń jẹ́ àfá ẹ̀sìn o tẹ̀mú ìlọ́wọ́ bẹ́ẹ̀ tí mo ń kọ́ máàsì níléèwé tẹ́ ń bẹ́ẹ̀ làwọn tẹ́lẹ̀ ń kọ́ máàsì kí wọ́n lọ fi kọ́ àwọn kan náà àràbí àwọn ọmọkọ́ lásán sọ inú àwọn ilé ògbọ́n máa dá sọ́rọ́ ẹ̀sì ọ̀rọ̀ tẹ́lẹ̀ yòónù bọ̀bí tá a ti lọ òun ni pé àwọn kan ní alukurhan àmì kurani kẹ́ra làwọn níbi àwọn onídìí hadith irú àwọn eléyìí kò nídìí kí wọ́n kírun kò nídìí kí wọ́n kírun tó bá sì kírun owó ọjọ́ tiwa kọ́ra àwọn ọ̀gbọ́n pẹ̀rún torí kò sínú kùránì pé káṣíkì nìyí ká pẹ̀rún ò sì gbọ́ ọ̀sẹ̀ ìkọ́mà torí kò sínú kùránì káṣẹ̀ ìkọ́mà àwọn ọlẹ́ kọjú sí kébùlà nǹkan méjì náà wá ṣe wọ́n rù torí pé ọmọ ni wọ́n rù kẹ́rù tó bá ti wọ́n kò sí aláàgbọ́ nítorí ọyẹ forí kalẹ̀ ó sì forí kalẹ̀ láti tọ́ báwọn wọ́ọ̀ dídé wọn ò sì fọwọ́ sálámà tó ń parí òun ẹ̀dẹ́ ọyẹ dídé kọ́dà kò sí ẹ̀sí ẹ̀dídé àní tó bá ní kò sí àlùkò à nídìí súnà ẹ bá wọn lè sọ ọ̀nà gbà àwọn ọ̀ràn kejì òun làwọn tí wọ́n ní súnà wà àmọ́ kò pọn dandan àwọn eléyìí náà wọ́n wọ́n kírun àmọ́ wọ́n kírun wá ṣe wù wọ́n àwọn wàá wá tọ́mọ́ní kò pẹ́ dandan ọlọ́run ọba kò sọ pé àṣùbà rákà méjì nínú Qur'an súnà ló sọ pé rákà méjì ní ẹ̀rọ kíkí subuhi súnà ló pé bẹ́ẹ̀ irú àwọn tọ́mọ́ tí súnà pẹ́ dandan ni tó bá wù ọ ni irú àwọn bẹ́ẹ̀ wọ́n kírun àṣùbà tó bá wù wọ́n wọ́n lè kẹ́ ọ̀kan tó bá wù wọ́n wọ́n lè kí mẹ́ta tó bá wù wọ́n wọ́n lè kí mẹ́rin tó bá sì wù wọ́n wọ́n lè kí méjì bó ti yẹ kí wọ́n àmọ́ wọn tó bẹ̀ kan ti bẹ̀ tí mọ̀mú kan bá fi dán o bá ti lù dàrú iná wọ́n ní mọ̀mú kí ló dé ṣùgbọ́n láwọn máa ṣe láyìn rẹ̀ nà àtẹ̀bí súnà ní gbogbo eléyìí nípa dínú kọ́ra ní bá fúnra méjì wọ́n eré ti mọ̀mú. so báyìí sọ pé rí mọ́mú yìí ni òun lọ ẹni tó bá gbé súnà lẹ́bí òye ṣe dandan à díẹ̀ eré rẹ̀ ti yí àwọn ẹnì kẹta àwọn òun la tó yẹ pé wọn ò sí àtẹ́jù ọmọta wọn mú hálù súnnà wal suna, àwọn hálù súnnà wọ́n ní ọ̀wà nẹ́bí sallallahu alaihi wasallam èyí tó jẹ́ ọ̀ràn yẹn ìbẹ̀m̀bẹ̀ èyí tí sọ ọ̀ràn yẹn àwọn wasatiyya ìbẹ̀m̀bẹ̀ èyí tó sọ ọ̀ràn yẹn ìbẹ̀m̀bẹ̀ èyí tí sọ ọ̀ràn yẹn ẹ wá rí sáré sọ̀rọ̀ yìí gan mẹ́bà mọ̀ òun lẹ́mọ̀ sáré sí njó yọra pé ajẹ́kùsùn náà nẹ́bì kò sí sílẹ̀ ní ẹ̀sẹ̀ ní ayé wa nù kò sí mọ̀ nínú èyí tí è ṣe ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ tó yẹ pé téèyàn bá ṣe èèyàn ní jìyà lọ́dọ̀ ọlọ́run ọba òun gẹ́gẹ́ láàmú sáré sí èyí tó wá jẹ́ ọ̀rọ̀ yẹn lọ́yà sílẹ̀ lónìí ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ ìṣe sọ̀rọ̀ yẹn Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nu tó bá fẹ́ sùn kó ka kárìkùrìsì kó ka kùrìsì yìí kó ka yọ̀ kan ọlọ́run bá ọ̀run amálákùtà wà náà màláìkà yóò ní kójú kó ti kó máa sọ nǹkan gbọ́ ọ̀sẹ́ o yóò ní kó máa sọ bí aburú èèyàn sọ níbi aburú àlìjánu ọ̀sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ yìí ọ̀sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kì àwọn àdúrà kẹ́ńpẹ́ tánàbí ní ẹbá ṣe yóò lè àrìjẹ̀nú kó rúlé èso àwọn ẹ̀kọ́ ṣe ìwé eléyìn ọba sọ́ọ́nì sí gan bàbá bàbá kárí sí gan ààrẹ tí wà pé yìn àfà ẹ̀dàpọ̀ ẹ̀sọ̀ kan níbi kútùbà lẹ́ẹ̀kan ẹni àwọn àdúrà kẹ́ńpẹ́ bí ẹ bá pe àrìjẹ̀nú jáde nù lẹ́yìn ò ní sunlé jọ náà ẹjọ́ ẹlẹ́fẹ̀lẹ́ máa ń tẹ́sì ẹ bá ń tẹ́sì èyí ti sọ̀rọ̀ yẹn ló a máa ti sọ ọ̀pọ̀lọpọ̀ tó jọ̀rọ̀ yẹn lónìí kò ní kábàrún tẹ́sì ọmọ tí wa tí yóò fi rògbọ̀n lẹ̀ ọ̀ràn yẹn ni èmi ò nírọ̀gbà ìmáàmù lẹ́yìn kò nírọ̀gbà àbí òtá kí ṣòkòtò kọ́mọ kọjá kókósẹ̀ ọ̀ràn yẹn ni ọ̀rọ̀ yẹn ni ó àwọn ọ̀rọ̀ yẹn tó lọ́mọ àlelẹ́yìn pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run inshallah karim a máa tẹ̀síwájú nípa àlàyé ipò tí súnà anábì sallallahu alaihi wasallam tó wà nínú sẹ̀mí àwọn èèyàn àtinú àlùkùránì karim tí ó fi yẹ yọ ayé kéyéké àmọ́ ti ṣàlàyé ẹyọ kan bẹ́ẹ̀ èyí tá a ṣàlàyé mẹ́ lónìí ni pé gbogbo ń tábàbẹ́ sínú àlọ́nà ẹ̀yà ayé wa ojú ọ̀rọ̀ ayé àbójú ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àmọ́ ni stand Islam lórí ẹ̀ ọ̀nà táàbù wa mọ̀ ni pé ẹwọ́nu Qur'an tẹ́ẹ̀ bá rí ẹwọ́nu sunna àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ń ṣe nfànfà kíní yìí dáa kò dáa alẹ́jẹ́ alẹ́jẹ́ gbogbo ọlọ́run sàlàyé ẹwọnú kùrán tẹ́ bá rí inú kùrán ẹwọnú súnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bá ti máa ṣe nù àmọ́ lónìí àwọn yóò jọ bùrọ̀ wàfà ni wọ́n fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ń ka kùrán báyìí dé ní wíwá sí ẹ kùrán sí ń kà nǹkan ọ̀tọ̀ ní tí wí subhana alikina iyọlọmọ òní o ìtumọ̀ subhana alikina subhana alikina ìyọlọ́mọ òní ọmọ ìyọlọ́jà jẹrẹ olóòtú ní subhana alikina ah gbogbo ẹ̀yin àbájá bẹ́ẹ̀ ẹ̀yà kí gbogbo yín subhana alikina tẹ́sùmọ̀ ìrẹ́nu èyí tó pọ̀ láwùjọ tí wọ́n nù àwọn àmọ́ hó subhana alikina pé ìyọlọ́mọ ẹkú àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ló máa ti ta kùnhán yóò jọ́ọ̀pù ni ó dọ̀rọ̀ àwọn àfà kò yẹ kó rí bẹ́ẹ̀ àtò ọ̀bọ̀n ti tó ní kọ́dà bí ọ̀rọ̀ àfà bá ta kọ̀rọ̀ ànẹ́bí yìí rọ́ kò kàn wọ́n ọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn náà lọ́kọ̀rọ̀ ànẹ́bí táwọn èèyàn á lè bá gbá lọ́wọ́ yín ẹwà ní kọ́dà báwa ṣe túfà ànẹ́bí sọ yìí báwọn àfà ti gbénu ó àwọn umaru wọ́n ti gbọ́ yẹ́rẹ̀ abu ana gbọ́ yẹ́ ẹ́ afa maliki ana gbọ́ yẹ́ bẹ́ẹ̀ kọ́dà bìnnì báàr ana gbọ́ yẹ́ bẹ́ẹ̀ kọ́dà tí wọ́n adá mana gbọ́ oye bọ́n ti máa ń sọ̀rọ̀ àmọ́ kọ́ wá pọ̀ lọ́rọ̀ náà kọ́ wá jọ́ọ̀pù lọ́rọ̀ àfà kọ́dà bá takosú náà ọ̀kan bẹ́ẹ̀ sì ni èyàn lè dágbọ́ súnlẹ̀ yé àmì èyàn lè dágbọ́ alukurani yé ó níbi àwọn tẹ̀sí àwọn àlàyé nínú àwọn anábì sallallahu alaihi wasallam pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àwọn aláma tẹ̀síwájú níbi àwọn khutbah tó wà níwájú wa wa sallallahu ala nabiyina Muhammad